Very little. Ìdí kí wọ́n. Thank you. sóbìnrin làwọn ọmọ àbọ̀kùnrin. Naam nọ́mbà tírì. Eso, eso, eso. Gẹ́gẹ́ ìdájọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni pé owó kan náà pa ìfúnra pa àti ìgbà láì sí wà fún díẹ̀. Ìṣèlú ṣe ìwọ̀n tó dà lórí ìgbà. Ìgbéyẹ̀ bẹ́ẹ̀ ni pé jẹ́ ó sọ ó sọ obìnrin ọ̀rọ̀ ìgbà àbẹ̀rẹ̀. now ṣá níbèrè so first one okay Why sara. Thank you. Stop it. Anyway. Báwo sọ́ra? Báwo sọ́ra? Last question. Last question náà ni ẹ̀ bí nílà. Obìnrin sí. Ní kẹta máa ń sọ́bà jẹ́ ìgbé ìfọ̀tí wá dé, gbogbo ẹ̀ yóò ti máa kí ọ̀pọ̀. Àdéṣẹ́ tí ẹ bá dá, ìbọ̀ ìfọ̀tí wá dé. Now, first question béèrè ń pa sọ́dákọ̀, bó ṣe rí máa fún àwọn oníbàárà. Alhamdulillah, wa salatu wa salam wa sallallahu alaihi wa sallam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi. Naam, sọ́dákọ̀ ṣíṣe, ara ìgbé ìfimọ́ pàápàá jùlọ èyí tẹ́ jóbìnrin ẹ fi kún inú intẹ́ẹ̀tì síwájú lọ́dọ̀ ọlọ́run sọ́dákọ̀ tó pọ̀ ànábì sallallahu alaihi wasallam ó máa ma ṣe àyẹ obìnrin lójú kòkòrò kẹmọ́ ṣe sàárà ó máa ma ṣe ló jẹ́ pé nínú ẹ̀rí táwọn àfáà mọ́ mú wá pé obìnrin lè ṣiṣẹ́ tó jẹ́ ṣe halal pẹ̀lú àwọn mọ́jẹ̀mú rẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi nù pẹ̀lú àwọn kíni o mọ́jẹ̀ ẹ̀bọ̀ nínú ìdíkẹ́ tó kẹ́lẹ́ bá àwọn fífẹ́ wọlé àbíkẹ́lẹ́ mọ́ dánilẹ́fọ́kọ̀ rárá ọ̀ṣọ́rọ̀ bá ní láàlàkí an tatasọ́dàkì bí ha áwò tó fàálì màáhùfà bàtí ń bá kọ́lá jábìrù sọ̀rọ̀ ṣọ́rọ̀ bá ní ó lè mọ́ rí dáadáa so àwọn tọ́pọ̀ nínú lẹ́jù ọlọ́kùnmọ́ṣà rẹ̀ àwọn obìnrin ni inú nǹkan tọ́lọ́wọ́ fi lẹ́yìn obìnrin mùsùlùmí ní kẹ́ẹ̀mọ́ sí sọ́lákọ̀ tó pọ̀ ẹ̀yí tẹ́ ṣiṣẹ́ ẹ̀sìtẹ́lì ọ̀pọ̀ tó ti lẹ́ni sọ́lákọ̀ kó pọ̀ ẹni sàárà kó pọ̀ ẹni tó bá ní ìbọn tó bá ti wá bùkátà sí sàárà tẹ́ẹ̀mù kó bùkátà sí mẹ́fù ẹ̀dọ́ ń tọrọ òun ní kó ti tàjá sùsù èyẹ ń tọrọ nǹkan lọ́wọ́ tó bá ní fún tó bá sì ní mọ́sọ̀rọ̀ bukú sí so ẹni bọ̀ tó bá rí ó jẹ́ bọ̀ ẹ̀rọ ní ìsìn ẹ̀ẹ́tì àpẹẹrẹ mọ́sáàsì yẹn nìkan mẹ́wàá tó wà sọ̀rọ̀ owó ẹ̀rẹ̀ ti dàbẹ̀ kò ní ṣe fẹ́ pa ọlọ́kà kí gbogbo sáàsì nìyẹn irú eléyẹ ẹ mọ̀ràn lọ lórí ìbàjẹ́

kéèsè ọgbà lówó òun ẹkẹwó súnsún ẹlágàrí ẹgbẹ́ fún ẹ̀ ẹfí ṣúgà so sọ́dẹ́kọ̀ ẹjẹ́ e ká fi sínú kẹta àfi táàmù ẹ ṣe bó ti wù kó kéré mọ ẹyẹ e obìnrin kò yọ ilẹ̀ ọ̀rẹ́ yẹn ní fẹ́yìn náà kẹ́ mọ ṣe bẹ́ẹ̀ níjọ́ ọjọ́ àwọn bàbá wa gbogbo nǹkan iná máa ń ṣe bàbá bàbá wa táà ṣe sún náà àwọn ẹ̀kọ́ mẹ́ta bàbá yìí ṣe tó dáa

ومغفرة خير من صدقة يتبوى عدا الله náà wọ́n bèèrè nípa wípé ẹni tó ti níyàwó mẹ́rin pé wọ́n fẹ́ fi kan jìrọ̀ kan ìdáàlì bákan. sẹ́rí lódodo àríjìnà àwọn onímọ̀sán sọ pé àyà sọ́ọ̀tì nìsà pàtàkọ́ bẹ̀rùkù àìláyà rẹ̀ wà ipò ń sọ pé téèyàn bá alákọ̀ọ́kọ́ náà ẹnìkan bẹ tó di mùsùlùmí ó ní yàwó mẹ́wàá láàrín sọ́lọ́bà sọ́lá ẹni tó ní yàwó mẹ́wàá wà kó di mọ̀ in reality in reality ọkùnrin lè níyàwó 15 ọmọbìnrin ẹni tó bá kàrà bá wà wọn ìṣẹ́lẹ̀ àwọn ọlọ́kàrà àwọn ọlọ́kàrà tẹ́ lẹ́sìn ìmí níyàwó tó tó 12 èmi jẹ́ ọmọ ẹ̀sọ́ pé ọlọ́kàrà ni ìyàwó ẹ̀ tó 12 nígbà tí ó tó pọ̀ tágbé gbẹ̀rọ wọn tó lókè àwọn obìnrin ẹ̀rẹ́ oní olóògbálẹ́ tó ń sanwó obìnrin olóògbálẹ́ tó ń lẹ́yìn kó lọ tó lókè tí tó wà fẹ́ sùn lówó pèsè pò ń pọ̀ lálẹ́ ẹ̀yin tẹ́ gbẹ́lẹ̀ ayé rẹ̀ ń gbádùn ẹ̀yin lẹ́nà àfáà kẹ́gbẹ́ àfáà kẹ́ ọ̀nà máa ń sọ bó ti ní kẹ́kí lẹ́wàá jẹ́ kílẹ̀ àwọn obìnrin tó wọ́n tàwọn sọ́fà ilé tá ń sọ yìí nǹkan tó ti wá tó ní òṣèṣe bá ń sọ nǹkan tá mọ́ ilé kó tẹ́ ìyẹ́lẹ̀ ẹ̀fọwọ́ kàrùkọ́ fọwọ́ sí ọwọ́ gbé orí àfáà kan tó ti ẹ̀ tún gbìyànjú ó tún pariwo àwọn obìnrin tó wà tá bí wọ́n ẹlò àwọn ẹwò àwọn tó máa ti kún dẹ́kì bí sọ pé ẹlọ́wọ́ àwọn obìnrin sábà wọ́n kún dẹ́kì ìkiri ọlọ́run bá dáadáa ọkùnrin tó tọ́jú bí ò lọ báwọn ìyà tí ó jẹ ní tí ó ṣẹlẹ̀ sí ebi ọ̀pá ọkùn mo wà lẹ́kọ̀ọ́ lánàá mo wá mo ṣe wá ń bọ̀ mo wá rí àwọn obìnrin tán kiri omi wọ́n sọ wá kùtà jẹ́ lọ́pọ̀ ọlọ́kùn mọ̀ sára irú àwọn ilé òrùn yẹn mú gá irú àwọn ilé yìí náà inú òrùn bá gbá ẹ̀ ó ń lọ́kọ̀ ó ń lẹ́kọ̀ káàkiri nínú odò ọ̀fun pẹ̀lú omi bọ́túwọ́tà nílẹ̀ àgbà ilé ìjọba bó ṣe wá wà ẹni rárá ó ní bó ṣe wá wà ó lè jẹ́ pé owó tó pa lónìí ó jẹ́ pọ́kùnrin kan yóò túnmọ̀ kó fúnra rẹ̀ mo ní ìhẹ̀ ọ̀dà bó ṣe wà kò sọ́kùnrin tó fẹ́ gbọ́ bùkátà lórí ẹ̀ ó ní túnmọ̀ ṣẹ̀fún sanwó fọ́kùnrin pé sáàmà bọ̀ àbí àbáhánú sáàláyé Ah, it is natural ìpìlẹ̀ ní pé ọkùnrin kọ̀ọ̀kan lè fẹ́ jù ìyàwó kan lọ ìpìlẹ̀ nìyẹn tí èèmà sọpá rẹ̀ bá ń fi àṣọ́rọ̀ pé ìdà ìdájọ́ ọlọ́mà ò nípa nature bọ́lọ̀n bá ti dá ọkùnrin tàbátẹ̀ mọ́ gbogbo ẹ̀ obìnrin lóyún bóbìnrin ṣe òkú lábára tó kó tó egbó ọkùnrin tó bá dásìkò tó ọ̀nà ó dé bà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ ọlọ́mbà ṣe rọrùn ọkùnrin ògbóró ń ó tún lọ fẹ́rẹ́fẹ́rẹ́ ń ẹni tó gbogbo nǹkan ya ó ń wíkọ obìnrin sára ọkùnrin sì tún bá tiẹ̀ lọ ọlọ́gbọ̀bọ̀ ọ̀dọ̀gbé subhanahu wa ta'ala ó ti mọ àwọn afáàní pẹ̀lú ọ̀rọ̀ yẹn ẹ̀rí wà ń bẹ̀ wípé kánàbì gbowó tó dé tí kèé ti pé ẹ̀nàbì lọ́kọ́ mú kánàbì ìyàwó kan lọ wá hmm. ànábì ló kàn fi ẹnu àlà mẹ́rin sí ni ẹ̀sìn tí ẹ̀lọ́pẹ́ mẹ́rin sí ni ṣẹ́gẹ́ta rẹ̀ nípìnlẹ̀ gan àfẹ́ra ilẹ̀ yóò bára wáyé èmi mọ mo lọ bàkí kọmọ́lá kan bàbá rẹ̀ 25 bí ìmọ̀ nílẹ̀ yóò bá wáyé bọ́ àbáyé náà bímọ tó tó fẹ́ẹ̀ tó bí láti èéfì àmì kẹta bí wọn lọ́rẹ̀ ìdílé ọba ni wọ́n aláàfin tí àtàwọn báwọn ọba ṣe mọ́ ìjà ilẹ̀ so Islam ló wá fi ọ̀nà àlàgbé uh, uh, mẹ́rin dà so àwọn yẹn wọ́n padà wá kọ àdúgbò àdúgbòlọpọ̀ àwọn obìnrin yẹn kó kọ̀ mẹ́ yóò kọ̀ tó bá wù yóò wá dá wọn lọ́lá ó lè fún wọn lówó ó gbé mílíọ̀nù fún wọn lápòjúwe olùkọ́lé fún yóò release wọn tó pé èèwọ̀ ní lábẹ́ ọkùnrin kan lẹ́ẹ̀kan náà kò gbọ́dọ̀ mẹ́rin lọ so four plus naam ẹ láìkìrọ ẹ̀ o ti mú láti pìlẹ̀ so ìwọ mẹ́rin àwọn ọ̀bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ alákan fún mẹ́rin four plus láti four plus ààrẹ so nínú ìṣẹ̀lẹ̀ Islam ìsìnkú dáadáa àwọn afọ́ àkọwà sọ pé tí ẹ̀ bá níyàwó ìyẹn tó wá lè wò pé ah, nǹkan yìí náà tó fẹ́ pàkàṣọ ẹ̀rọ tó <laughs> kéèrè àwọn òpin lọ́sẹ̀ ẹ̀mẹ́ ìkan àwọn mẹ́rin kí ṣe kọjá ọmọ wà kéèrè wá tẹ̀tẹ̀ fúri ibi táwọn tó pọ̀ fún ìyóò tààrà tẹ́mi fara mọ́ jù níwọ̀n àwọn onímọ̀ ní wípé in tọ́lọ̀ bá ń sọ níbi àyà yẹn sọ láàtù náà ìkọ̀yàwó náà ni tètè pé yẹn jírọ̀ so ajẹ́ pé àwọn sọ pé èyàn ó lè sọ̀rọ̀ kọjá pé yẹn ní àwọn mẹ́rin èyàn wá kọ ìkan ẹbẹ̀ mú dáadáa obìnrin kò sẹ́tò lè kọ̀yàwó ẹgbà àbú jẹ́sù mọ́tẹ̀ jẹ́sù yẹn nígbà tí ó bá lo agbára pé ọlọ́wọ̀ kò fẹ́ mọ́lọ́sọ́ ọkùnrin náà mọ́sọ̀ ogun láyé ní kọ́yàwó ara ó bẹ̀rẹ̀ mọ́jẹ̀ fẹ́ obìnrin tí máa sọ fún mo fẹ́ kọ́ ní ó mọ̀ fíra gbá olóòní kọ́yàwó ìyàwó ẹ̀rẹ́ ló sóògùn sóòdí kọ́ ọmọ ìyá kọ́lọ́ ní ẹgbẹ̀ta kọ́lọ́ kọ́ bá ń sá kọ́ bá ń sàlámọ́ ṣe òtọ́ fíìmù àwọn kan tó ń sọ̀rọ̀ ní kí ṣe fọ́lá sábọ̀ ló bá bá ògùn náà ó sì ti lọ́wọ́ ní kọ̀rà olóòlé kọ̀rà ó bíbó bíbó bíbó lè ṣe lóòlé kọ̀rà ó ṣe aláàbò ní kọ̀rà ó ilé wọn bọ̀rọ̀ kí á pẹ̀lẹ́ jẹ́ obìnrin èsì sọ òun ní kọ̀kọ́ fún ọmọ káwà pọ̀ kọ̀kọ́ ó mọ̀ bẹ̀rẹ̀ pé mo níjẹ̀jọ́ mo sọ yẹ́nà fún wa níjẹ̀jọ́ pé mo lọ kí ẹnìkan náà wọ́n lásùmọ̀ mi wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ́wọ́n pé kí ló lè tẹ̀ tó pèrè fèrè sọ pé òun òpọ̀kọ̀ òun láyè ìbàdàn ìgbà fún wọn yẹn ìbàdàn ìgbà ayé lànà ọkọ rẹ̀ ó lè má mọ̀ lúdúdú wá lójọ́ mi ó mọ̀ bẹ́ẹ̀ kó fi inú sófù orúkọ fi dú inú kọ́mbà ó kò lọ́dọ̀ lọ kọ́lé àkìyàmọ̀ pàtàkì ju ọkọ mi ìyàwó gbogbo eléyìí àmọ́ni ìtàkùkọ́ fi bọ́lọ̀ mọ́dá àdàlà kọ́kọ́ ọlọ́njà bára dáa so kíkọ́ra ẹni náà ní ayà yẹn túmọ̀ sí so ká lóyìn wáyé àwọn mẹ́rin èsì ká wá sàṣẹ mẹ́rin èsì bí mo ti lọ nìyẹn ìyẹn wá pọ̀ pé ọgbẹ́ kìí ṣe ń ta ọkùnrin ìṣẹ́gbọ́n ọgbà nǹkan ó ṣe mistake èèyàn ní ó ṣe mistake tí ìbá ti bá débi lẹ́bù ẹ̀bọ mo bá yọ bẹ ọtí bẹ́ẹ̀ yóò bá yẹ ìrẹ́jẹ́ yóò bá kí àwọn ẹ̀jẹ̀ nu yóò máa dá nǹkan oúnjẹ fún ọ tó ní mà ìwọ sì máa jẹ́ ọkọ̀ sànù nígbà bí ọ̀sẹ̀ bí mẹ́ta bàbá kẹwàá kọ́ lọ́wọ́ àṣàlẹ́kùn bàbá wọn èkó ni wọ́n wà èkó náà bẹ́ẹ̀ sí wọ́n wá rán mọ̀ ìyákan sí mi nìbàdàn lórí irú ọ̀rọ̀ tó jọwọ́ báyìí wọ́n sọ fún mi wẹ́ inú ìṣẹ́lẹ̀ islam bóbìnrin máa ti dúpó lọ bá tó jẹ́ ẹ ti ká tẹ́ ẹ̀dẹ̀ kí kó sí ẹ jẹ́ kó máa lọ kí tí ó bàjẹ́ ara yóò pọ̀ ju tó tó ṣe mo bẹ́ẹ̀ rò pé ẹ jẹ́ kó máa so ìgbà mí ń bẹ olùjẹ́ pẹ́tọ̀ láti solution tó jẹ́ pé kẹ́ separate yẹn gbọ́ pé àbó olówó lọ ìyún gbogbo ayé olówó lọ àrùn ayé

ó fẹ́ mẹ́rin lákọ̀ọ́kọ́ ìkan kú èyí tó kù ó lè fẹ́mi padà so mo bẹ̀rẹ̀ pọ̀ mọ́kù tó yẹ ló jà rẹ̀ fún ọ̀sẹ̀ rẹ̀ tún mi space sílẹ̀ ẹ̀wọ̀n ó kú kó bẹ̀rẹ̀ rẹ̀ tó tàwọn ọmọ yìí tẹ́bẹ̀ẹ́bẹ̀ lọ kọ́lọ́mọ́ ti fi kú tó yá ọpa wúwa kájọ bára wa gẹ̀rọ dáadáa so àwọn èèyàn kóta àwọn obìnrin kóta tán wá bí tí wọ́n wọ̀ àwọn obìnrin kóta tán wá bí tí wọ́n wọ̀ tó èsì àwọn èèyàn tó sàbẹ̀ náà wọ́n ní ọ̀gá tó yẹ pé àwọn ọmọọṣẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé àwọn obìnrin dandan kọ́ ni kẹ́ lọ mọ́sálásí ṣùgbọ́n àbọ̀dọ̀ máa kọ̀ fún wọn láti wọlé ọlọ́run Allah ọ̀sán ìdàlá àyàfi tàbá rí nǹkan tí wọ́n sáré pé àìlè àbúrú ni akọ́kọ́ kọ̀ lẹ́sìn pẹ̀tẹ́ ti pé tí ọmọ wá gbọ́ ìgbà tí àbúrò àsọ ẹni tó bá ti lo lọ́pìnlá nínú obìnrin yóò sọ fún pé wọ́n wà anti-zania ó sì náà lóbìnrin náà wọ́n padà wọ́n wà bọ́ta sí wọ́n wà dàbọ́ta sí ṣùgbọ́n ìpìlẹ̀ àkọ́kọ́ ni pé ká ṣe kí ni o ká máa ṣe wá àti fún wọn pé èyí tẹ̀ ń ṣe òun ọ̀dà wọ́n bá rí pé ká stop wọn lásìkò díẹ̀ ìní yóò hàn ní àbúrú tí wọ́n ṣe a lè lo àṣìmẹ́yọ̀ tọ́lá wọ́n ní obìnrin lè wọ ṣòkòtò bá kọ́ ṣòkòtò tán ṣe fáwọn obìnrin ni tó ní pẹ̀lú mọ́jà mú pé aṣọ bòmọ́lẹ̀ ẹnìkankan ò ní rí ẹnìkankan ò ní rí ìjàbábù rẹ̀ àbí ìjábù rẹ̀ ni o yóò bò mọ́lẹ̀ ẹnìkankan rẹ̀ kẹ́sí pé ní táwọn mímọ́ wà tí wọ ṣòkòtò tí àwọn ìdàbí àtọ́ pé òní ju ojúgun lọ àbí kí wọ́n lọ tó ara o yóò gbọ́dọ̀ wọ́ pé yóò bò mọ́lẹ̀

mọ̀bá kí ni ọ̀tọ́ káfọwọ́ sí fúnyà ní nǹkan àkóyà rẹ̀ ibi tí kágbàrẹ̀ monday and thursday bọ́ sí nínú ìdájọ́ oníkáfẹ́yàwó mẹ́rin bọ́ sí kí ni ọjọ́ rẹ̀ báhùn kí ni ọjọ́ rẹ̀ báhùn tó èmi lè gbà monday thursday káfà mẹ́gbà àwọn lè gbà kémi mẹ́gbà tó di anything èmi tí mi gbà

irú yẹn ìfẹ́ béèrè lọ́wọ́ mi mọ́sáàsì láàrẹ̀ irú ìbéèrè yìí ṣe so ìtẹ́lì yẹn ṣe kí ló ṣe dẹ̀rẹ́ o sunna ìgbà míì wá ń bẹ ó lè dọ́ràn yẹn fún ọkùnrin mi ó fẹ́ bí ìyàwó kẹlẹ̀ àmọ́ ẹ dọ́ràn yẹn nígbà rẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé kí ni o sunna bọ̀ nígbà míì ó lè dọ́ràn yẹn ẹni tó pé ìyàwó kan ló ní ìgbà ìyàwó kan yóò ká kò ká lẹ́nu torípa mi là mẹ́dẹ́lẹ́mù kó ń tọ́ fẹ́ rẹ̀ so àfi kó ètò tí ó sì fẹ́ sí rẹ̀ so irú ẹni yẹn tó wá rí pé tóun ò bá lè lọ tóun ò bá lọ ṣe yóò lọ kó ń lọ sóko oṣù náà kó fẹ́ àwọn mi nígbà náà ọ̀ràn yẹn mo rò bóyá wa mo pàtó ìmọ̀ níṣẹ́ yẹn lóbìnrin yẹn ká obìnrin yìí lójú mi mú ń bẹ̀ àwọn tó fẹ́ ọmọ ṣe ìsìn náà kó o fẹ́ nígbà náà ó lè fẹ́ jọ̀rọ̀ yẹn lórí pé kó o mọ́tò ìsìn náà yẹn àrà mi nítorí wá protect ààrẹ bíi ìsìn náà ni pé sunnah

ó sì ní máa ṣe ó tó ń bú ṣe gbogbo ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ so ó ní gbìyànjú ó kú kọ́mọ bẹ́lá kọ́lá ó sọ di owó so ìgbìyànjú lèyàn fi fẹ́ àwọn láyé ìmọ̀ so ẹni ẹ bá rí pẹ́pẹ́ àwọn ọ̀bá ká mẹ́jọ kọ́ kó fẹ́ àwọn méjì kó mọ́ lọ gbàbẹ̀ ẹ̀sẹ̀ lọ́wọ́ ọba sùhánù ọba ṣùgbọ́n wọn náà ẹsẹ̀ nù ní ilé síbí ọba náà tó fẹ́ àwọn òjò ẹ̀kọ́ lọ má kò sí nǹkan pọ́kọ̀ pé agbára àwọn òṣìwáká bóòrò ṣe mà ìwọ̀gbẹ́rù ti ẹ̀sọ́ nǹkan ò níbi ìwọlé rẹ̀ nù sáré bẹ́ẹ̀ àbẹ́ àwọn òwò sáàsọ̀ tuntun ọbẹ̀ kẹrin kí lọ́kọ̀ ọlọ́mọ bí yóò ṣe gbọ́ bùkátọ̀ ní tàbí tó gbogbo yẹn ni yẹ ó fi ṣègùn ẹ̀sìn ara ti ẹ̀rẹ̀ bí kó mọ́ lọ bọ́ọ̀nù bí lọ́lọ́ àbí ìdíkẹ́ sí mi tí wọ́n lè mà tó fún ọkọ̀ wọn ṣe àwọn táwọn náà bí fẹ́ sọ̀rọ̀ láàrú àṣàlà tí ìgbọ́n tó ní kí àwọn ìfẹ́ pọ̀lọpọ̀ ẹni ìbẹ̀ tẹ́wà níbi kan tó ní pé eléyìí ó bùkátà láì tí ó wá dá síwájú ogójì ọjọ́. Tẹ́tẹ̀ ìdúná bá ti dá kóbìnrin yẹ kó wú ẹ̀kọ́ sì máa kírun lọ. Àbẹ́ tó bá ṣe pé CS ni. Àwọn onímọ̀ nípa ti oní CS, ọ̀dọ́ ta'ala tí wọ́n sọ, òun ni wípé aláwọ̀ kọ́ ni pé ṣé ẹ̀jẹ̀ máa ń dàgbé náà lásìkò tó bá látà CS. So wọ́n ní obìnrin báyẹn yóò dùn ó níwọ̀nba àsìkò tí láwùjọ environment rẹ̀ mọ́ dúró láti lè bá àtọ́ òkè láàárọ̀ tó mú pọ̀ sí ìgbà tó fẹ́ gbé àlálé sọ̀tọ̀ tí insha Allah ta'ala bí a tó jẹ́bẹ̀ jọba tó àsọ́rọ̀ àwọn ilẹ̀ ìwà. nàmá sọ̀tọ̀ wọ́n bèèrè obìnrin tí irú kéèsì obìnrin tó pa ọkọ ẹ̀ tó dẹ̀ sì ní àwọn ẹ̀gbọ́n ní ara rẹ̀ náà ní ọwọ́ abánirò sọ̀lọ̀ ó ti wá lóyún gbà náà àbí wá ní pé kí ọlọ́nà tó fi bí ọmọ inú rẹ̀ wọ́n tó bí ọmọ inú rẹ̀ ó tún padà wà pàdé bí ìwà gbọ́dọ̀ àbí nígbà ọmọ yìí àlejò kò lọ́rọ̀ rẹ̀ ó jẹ́ wípé kí wà wà lópò ń lo tí ó sẹ́jọ́ ẹ̀ títí tí tọ́tà fọ̀rọ̀ yá ń tó sọ pé yìí mọ̀ tọ́jú ọmọ yẹn tó ọdún so Islam nínú àánú o ní pé ẹni tó bá jẹ́ tó bá dára ọkú wá wà nínú oyún àáfìlà àbàlẹ̀ ẹjọ́ bímọ àbótọ́mọ lọ́wọ́ àáfìlà àbàlẹ̀ àfẹ́tàbálẹ̀ rírù kéèsì pé ẹnìkan ti sọ pé òun ó gba ọmọ yẹn láti mọ tọ́jú ẹ̀ lásọ̀rọ̀ pé kàn nígbà náà fún ìwà ni gbogbo ìwà so ìjọba fi sọ pé ṣẹlẹ̀ Islam ṣẹlẹ̀ àtúnkún tiẹ̀ ó dẹ̀ láàánú ẹni tó bá jẹ́ tó bá dára ọkùnrin lọ́dẹ́kọ́ tó ti yé tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ mọ́nítọ̀ rẹ̀ tó bá dàgbà sùkò tó bí so kó tó wà fún wọn àṣẹ gbé ẹgbẹ́ kalẹ̀ fún Allahu so inshallah àwọn bẹ́ẹ̀ méjèèjì tó láti àti ilé àti títí ọdún kéré ó sì lè kí láwọn tààlé kọ́ọ̀tù lórí ẹ̀ tó bá di هذا وصلنا على نبينا محمد وعلى آله وصحبه الأحياء